a lè fún ẹni tí ó ń wá ọmọ so ìmọ̀ràn tí mo lè fún ẹni tí ó ń wá ọmọ òun náà ni pé kẹ́niyàn kó ṣe àkíyèsí nǹkan tó bá ń ṣẹlẹ̀ bóyá òun ni ó ní pọ́blẹ́mù ní bóyá ọkọ ni. Boya, kọ́kọ́lọ́ lè ṣe ìgbésẹ̀ lórí nǹkan tó bá ń ṣẹlẹ̀ báwọn torí oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ ìgbà míì ọkọ lè máa rò pé ìyàwó ni ó ní ìṣòro tí ó jẹ́ pé bóyá ọkọ gangan náà ni ìṣòro wà ní ara rẹ̀ kọ́kọ́ lọ lè ṣe ìwádìí yìí òun ìwádìí tí mo ń sọ ni pé kọ́ lè kọ́ lọ sọ pítà ni o láti lọ lè ṣe ìwádìí yìí ṣe sí kò sí àìsàn àbí kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó bá rí pé kò sí nǹkan kan àbí tó bá ní nǹkan kan ń ṣẹlẹ̀ kọ́ lọ fún mọ́sí tírìtì nǹkan tó bá ń ṣẹlẹ̀ láti fi tọ́jú rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti tọ́jú rẹ̀ tán wọ́n máa bẹ ọlọ́run ọba wọ́n ti ṣe nǹkan tó yẹ kéèyàn táwọn ò ṣe nìyẹn nítorí ń jẹ́ àlá tiwọn limitation tiwọn náà ni wọ́n ti ṣe wọn so èèyàn lágbára ju báyẹn náà lọ ìmọ̀ràn wa ni pé kí ẹni yẹn kó di etí rẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn pẹ̀lú àwọn oríṣiríṣi ọ̀rọ̀ àti àwọn ìmọ̀ràn burúkú tí àwọn èèyàn máa sọ sí létí kó di etí rẹ̀ dẹ́nlẹ̀ iná rú ẹni yẹn ìmọ̀ràn tí mo lè fún ni pé kó rántí ipò orí ọlọ́run ọba pọ̀ kò kí ń ṣe ọmọ nìkan ní oore ọlọ́run mo sọ níbẹ̀rẹ̀ sí pé yorùbá ń tí a kà kún oore inú kọjá nọmba one àbí nọmba two òun náà ni ọmọ bíbí kọ́lẹ̀ lómi ò pé tí ọba lówó kí ní fà ní owó tí ò sọ́mọ́ kínífà ní owó tí ò sọmọ ṣàpérú ẹni yẹn nu nísìnyí ìtumọ̀ ní pé kọ́lá wọn bá jólówó wọn ò rí kọ́lọ̀ ń ṣoore fún un láì lọ́mọ tó bá wá rí báyìí Ummuna Aisha kò bímọ gbọ́ aláàmọ́ gbọ́ aláàmọ́tán rẹ̀ gbọ́ aláàmọ́tán rẹ̀ kódà àwárí gbọ́ àárí kàrí pé ìjọ kan o. ọmọnà àìṣà ọwọ́ àtòrí kọ́ ń ronú kọ́nikílódé kúnlérí àìdímọ̀ yìí náà ni ni èrò pé mi kàrí o kọ́dà yìí tó yẹ kíyàn rí ká pé ọ̀rọ̀ owú èyí ń sì ń bẹ̀rẹ̀ nínú hadith pé owú láàrin àwọn ìyàwó àwọn ìyàwó ànábì ẹ̀rí yẹn àti rí yẹn kà àmọ́ ọ̀rọ̀ pé ẹ̀ nìkan so òun náà ni pé èèyàn gbọ́dọ̀ gbé gbogbo oore pípé ìdí ọmọ bíbí lọ́wọ́ à pé ní tí o bá ti bí máa ẹ̀rọ ọlọ́run ò sóre fún so ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ láńlá ni kódà ìlú yìí máa ń sọ tó bá ní ọlọ́run ò sí gbàdúrà rẹ̀ nǹkan sọ náà ni pé kò sí kò sí ìbímọ nù ẹ wú ọ̀rọ̀ kọ̀rọ̀ kò yẹ kó máa jáde lẹ́nu tó bá gbọ́ ẹ̀sùn yìí kódà tó bá nílà káyì kò yẹ kó máa jáde lẹ́nu rẹ̀ bìrìntà sí ẹni tó gbẹ́sùn yìí pé tán bá ní ọlọ́wọ̀n gbàdúrà rẹ ọlọ́wọ̀n ìtì gbàdúrà rẹ ṣé ọmọ tí ń tọrọ nìkan náà ọlọ́wọ̀n gbàdúrà rẹ sí tó kẹ́niyẹn kó di etí rẹ̀ ní gbogbo àwọn nǹkan báyìí bákan náà àdúrà tí wọ́n máa ṣe lẹ́yìn ìgbà tó bá di pé ó ṣogbo àwọn ìgbìyànjú tí ó jẹ́ ìgbìyànjú ẹ̀tọ́ tó yẹ kó ṣe òun náà ni kó máa ṣàdúrà generally pé àgbà tó wà lórí sujud ọlọ́run fún mi ní ọmọ alálùbáríkà wọn gbọ́ lárúbáwá tó rabbana ablana min azwajina wa burriyatina qurratan a'yuni sókè ọmọ fífún pé ọmọ ọmọ rẹ ọmọ tí ó túyàn lójú lọ́jọ́ ọmọ ọ̀dùnnú lẹ́rìn yẹn ń fẹ́ oríṣiríṣi ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba o wàláì oríṣiríṣi ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run lè fún yàn ní ọmọ mi tí ó pé fúnra rẹ̀ ló sì máa ó mọ̀ dára ilé jù pé á ah, ọlọ́run kọ́dà kọ́ mọ́ fún mi lọ́mọ pé kọ́dà kí ọmọ lọ́mọ kí ni kọ́ mọ̀ yẹn pé bóyá kọ́dà àti kékeré gan ló ti mọ̀ pé á ah, ọlọ́run mọ́ fún mi lọ́mọ ọba ti mọ́ fún mi lọ́mọ. tò ní àwọn nǹkan ní àwọn àdánwò oríṣiríṣi ti ń bẹ lára ti ọlọ́run máa fún yàn lọ́mọ nígbà míì. sọ ẹlòmíì wá nìyí ìbọn ọmọ kan ni ó dàgbà ni ó ya wèrè ṣé ìyá kan lè jáde bọ́ta fún ọmọ yẹn bóòdù pé ọmọ mi lọ́ọ́ ya wèrè nílọ yìí fẹ́ràn pé kírù láyẹn kọ́ mọ́ bímọ ṣe mọ̀ pé yóò pè yóò pè gan kan wá ní ọmọ rẹ̀ ní òdì wèrè nílọ so náà ni oríṣiríṣi ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba so àwọn yẹn délẹ̀ náà ni yẹn kó máa ń ro àwọn orí tó pọ̀ tọ́lọ́run ṣe fún un kó máa rò pé ah kí mi náà ni mo lálàáfíà yìí kí mi náà ni kíni náà ni mo lọ́pọlọ lọ́pọlọ ní ọ̀dà àrú yìí kí wọ́n kó mọ́ dúpẹ́ fọ́lọ́wọ́n ọba ọlọ́run yẹn tó wá mọ́ ṣe fẹ́ lómi ọlọ́run ni mo dúpẹ́ yẹn tọ́lọ́run ṣe fún ọ mo dúpẹ́ tó gbúrú àwọn kan yìí náà ni ìyẹn máa fi ń dẹ́lẹ́ iná jìnà sí kó máa ronú obìnrin tí ò bá bímọ wọn máa ń ronú so ẹnìkan lọ sọ̀rọ̀ kan fún mi pé ọ̀rọ̀ yẹn sì ni mo rí pé ọ̀rọ̀ ńláńlá ni kódà ọ̀rọ̀ yẹn mo padà rí kó sì ṣẹlẹ̀ ìgbà míì tí ọlọ́wọ́n bá ti fún yẹn ní ọmọ tó bá wọn ronú àbó ń wá nǹkan kankan tọ́lọ́wọ́n ò fún ọ wọn ronú ọwọ́ àlọ́ lè bp látara pé ń ronú mo ti ń sí nǹkan yìí rí ni o ẹni yẹn high blood pressure lẹ́yìn ìgbà yẹn ẹ̀sẹ̀ wá lóyún tí wọ́n á sọ pé sórí wàhálà tó kó rẹ̀ nǹkan sọ pé òun lè fún ọ tó ọ wá di pé wọ́n sin dp látara pé kí ni àìní ìgbàgbọ́ àìronú jinlẹ̀ tó ṣe kò sí nǹkan tí ọlọ́wọ́n bó lè ṣe tó mùsùlùmí máa ń bẹ láàrin alkhawf wà rọjà ìyẹn kan lose hope kódà ìlòmí ilé wọn sọ fún ẹni sọ pé àìsàn báyìí ń dààmú rẹ mẹdíkálì ò lè bímọ láéláé là mọ́ bá àwọn kan inú báwọn àwọn kan lọ́lọ́run wàlá àwọn kan lọ́lọ́run àìmọye tó ń sọ orí ẹ̀kọ́ tó pé ó ti padà bímọ tó èèyàn já níbi oore ọlọ́wọ̀n ọba. Allahu a'lam mọ̀nà tí wọ́n lè fẹ́ nìyẹn nìyẹn nítòsí báyìí. nam ẹlẹ́kejì wọ́n ní àsìkò wo ni ọdún tó dáa fún obìnrin kó lọ́kọ kóbìnrin kó ní ọkọ ó dìpẹ́ndì lórí ìṣesí àti bí obìnrin yẹn bá ṣe rí. àmọ́ pé ọdún pàtó báyìí ni tó ó ṣòro bù fún yàn torí pé ńgbà míì tẹ́bá ní ọmọ eighteen ní ńgbà míì ẹlòmíì lè wà ní eighteen tó kó gbogbo nǹkan tó yẹ kó mọ̀ nǹkan tó yẹ kó ní kò ní tì ní. àmọ́ n tí ó wà nínú ẹ̀sìn ni pé ẹni tí ọba ti pé ń bá ti ní urge tó sì capable láti lọ lè lọ́kọ tàlẹ́bí ní ìrìnàyà náà ṣe ṣàbẹ́ mẹ́lẹ́tàtọ́ ẹ̀mí kùmọ̀lẹ́bá pọ́lìyàtà zawaj so yẹni pé ó ti ní ọj ó sì kò sẹ́sùn nǹkan tó yẹ kó ṣe so ó ti ní làákàyè tí wọ́n fi lè gbélé ọkọ so ó ti máa nǹkan tó yẹ kó lè ṣe ó ti lè ṣe tòbírú àsìkò yìí nìsín ó ní ọ̀nà iṣẹ́ rẹ̀ tí ń ṣe àbí àwọn òbí náà ni wọ́n sọ pé mọ́ wọ́n rí ṣẹ́kíngbà ni òbí mi lè kíyè sọ wọn nípa eléyìí yóò wulẹ̀ lọ lè kó báyà ni ẹ ti fi ọmọ yẹn lọ́kọ̀ọ́ wàláì níjẹ tó ń jẹ tàyè ní ẹnìkan sọ fún mi pé òun fẹ́ rí mi pípẹ́ ọmọ òun ó wà ní secondary school bóyá ẹsẹ̀ three olóṣù wa bá òun pé òun fẹ́ lọ́kọ̀ọ́ ńlọ kìmọ́ọ̀n òun ti lẹ́dùn bẹ́ẹ̀ lọ́kọ̀ bàbá yẹn tó bàbá mú kí lòun ó ṣe mìíràn ah àwọn ọkọ̀ fún nẹ́nu àbí ṣe ẹ̀ ní àtìsẹ̀ ló bá yẹ kẹ́ ṣe fún ni na ó lóun rẹ́dí láti ṣe fún so àmọ́ kí ni ó ní ọdún báyìí precisely kò ṣe kò rọrùn láti láti sọ kí ọmọ wa ti àwọn èèyàn lọ́nà torí mo rí ẹnìkan pé pé sọ pé tọ́mọ òun bá ti ṣe wọn bá ti ṣe menstruation alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì yóò bójú ló ti kọ̀ nílé ọkọ ni ọmọ rẹ̀ wá ti menstruation ní ọmọ thirteen years ẹ̀rọ yá gbé lọ́lé ọkọ ẹnìkan yìí ṣe bẹ́ẹ̀ wàláì wọ́n fọlọ́pàá mú un ọmọ yẹn wà ní jẹ́sẹ̀ two wọn ò sì rí mọ́ ní school wọ́n máa ń bèrè rẹ̀ wọ́n á ti gbé lọ́lé ọkọ rẹ̀ ah títà rẹ̀ gẹ́gẹ́ ló arrange bí àwọn human rights wọ́n ti lọ lè mú bàbá wọn wọ́n mú bàbá yẹn wọ́n mú ìyá wọn wọ́n mú ọkọ tó fẹ́ <laughs> so náà ni so ó ní bùkátà sí kéyìn o àmọ́ ní ìmọ̀ràn ni pé kò dáa kóbìnrin wa pẹ́ kó tó lọlé ọkọ kò o kò dáa kóbìnrin pẹ́ o so wallahu a'lam nam, wọ́n ní ìgbà wo ni obìnrin àbí kí ni àwọn kẹta àti tóbìnrin mọ̀ fi ń bàlágà inú nǹkan tí ọmọ rẹ̀ mọ̀ kó bẹ̀rẹ̀ bàlágà ni pé kí obìnrin kó máa sí menstruation tó bá ti bẹ̀rẹ̀ menstruation kò sì bàlágà nù tòkúrò àìní ìmọ̀ ń bẹ̀rẹ̀ ní age of thirteen tòmí bẹ̀rẹ̀ twelve gan tò irú àwọn ọmọ tó bá rí báyẹn òbí ó níbi kó máa ṣàmójútó wọn gan tó náà lóbìnrin ìyá gbọ́dọ̀ jẹ́ kọ́ ọmọ kó close mọ́ ọ̀hún mo ti rí ẹni tó ṣe Allah àpà tó ṣe pé ọmọ rẹ̀ ń ṣe menstruation ìyá ó sì máa àwọn ará àta kan ni ọmọ lọ lè sọ fún torí kò fúri sí ìyá ìyá ọmọ ẹranjú nulé mọ́mọlọ́mọ ọmọ ẹranjú mọ́mọ rẹ̀ torí tí ń lọ ọmọ náà lè sọ fún so òbí máa ń jẹ́ kọ́ èèyàn máa ń jẹ́ kọ́ mo fi pé ó ń bẹ̀rẹ̀ báyìí wà sọ pé ẹ́ òun náà rí kíní kan báyìí so lọ́wọ́ ọwọ́ akọ kí wọ́n ti máa ń ṣe wọ́n máa ń ṣe wọ́n máa ń ṣe wọ́n ti yóò ti kọ́ mọ implication kìíní yẹn nípa ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ yóò ti kọ́ mọ implication rẹ̀ nípa ọ̀rọ̀ life yóò ti kọ́ mọ implication kìíní wọn pé wo bó ṣe bẹ̀rẹ̀ nísìnyí o gbọ́dọ̀ jẹ àwọn ẹ̀mọ́ ní jẹ́bá ń wo o gbọ́dọ̀ jẹ irun mọ́ ní jẹ́bá ń wo tó bá ti kú ẹni tó bá ti bẹ̀rẹ̀ rú nǹkan báwọn ọlọ́wọ́ bí gbogbo tó bá ṣe ni ó ti bàlágà ní jẹ́bá yẹn o so tí ẹlòmíì lè mọ́ wá yá báyẹn ó jẹ́ pé irun abíyá àbí irun abẹ́ so ara ìtọ̀mọ̀tìmọ̀ nǹkan rẹ̀ ti bàlágà náà ni eléyìí wallahu a'lam wọ́n ní ọmọbìnrin tí òun lọ hijab àmọ́ àwọn ọ̀rẹ́ tí wọ́n lọ hijab ní ń bá rìn bóòlù yẹn fẹ́ ṣe ṣe tó wá ti pa àwọn ọ̀rẹ́ yẹn tí ọkọ bá influence lára rẹ̀ tó pa àwọn ni wọ́n ń kọ́ aburú bá pẹ̀lú ṣe ń bá wọn rìn yẹn kí o gbìyànjú láti já wọn kí o já ọmọ yẹn lára wọn àmọ́ tó bá ṣe pé òun ní ń kó àwọn ọmọ yẹn jẹ́ so òun ní ń darí wọn tí ìpá ni wọ́n ń darí rẹ̀ bóyá bí ṣe ń lo ìjáàbù yẹn nìsín òun náà máa ń bá wọn sọ̀rọ̀ pé jíǹsẹ̀ wọn yóò ti àná ní mo wo gbúrú àwọn kìnnì yìí mọ́ kò dáa ìpá àwọn ọmọ yẹn náà nìyẹn bóyá àwọn àdàlẹ́ padà máa lò náà kò sí ọkọ̀ sábà wọ́ọ́rì nǹkan kan tèmi kìí ṣe fáwọn náà tó ń àfẹ́tì rẹ̀ kò sí tó burú àwọn tó apá wọn àfẹ́tì rẹ̀ tó pé iná tí wọ́n rí pé ah, ọmọ iná ti ń bẹ̀rẹ̀ wà kí wà pẹ̀lú àwọn tí ń bá rìn yìí kí o gbìyànjú kí ọmọ dákẹ́ tó láti já ọmọ yẹn pẹ̀lú wọn tó ó sì ní àwọn òṣèlúbù oríṣiríṣi pẹ̀lú ìbá sọ̀rọ̀ sàkọmọ tí yẹn bá rí pé ọmọ tí yẹn bá sọ̀rọ̀ ni sàkọmọ tí yẹn bá rí pé àbíkéyàn náà ni kí wọ́n kọjá lé kánná pé ọmọ òsì lọ́fẹ́ yà ní ike àmú ní ọmọ bá wọn rìn máa ń nà ẹ̀hẹ́n tako ìṣe kí wọn fún lẹ́gbàá ni kí wọn fún un ìṣẹ̀ni kílẹ̀ náà sí àwọn tí wọn ní wọn bá rìn mọ́nà tuntun bá rìn ẹ̀hẹ́n so lọ àwọn kan báyìí náà lè gbèsè tí yóò gbé wallahu a'lam wọ́n ní òhu ọmọbìnrin lọ́dọ̀ bàbá rẹ̀ tó pé bolo lè ṣíkalẹ̀ lọ́dọ̀ bàbá rẹ̀ so ibi tó lè ṣíkalẹ̀ náà ni ọrùn ọwọ́ ọrùn rẹ̀ orí rẹ̀ ọmọ lè ṣíkalẹ̀ fún bàbá rẹ̀ then ọrùn ẹsẹ̀ rẹ̀ ó lè ṣíkalẹ̀ fún bàbá rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé tó bá wọ bí gáùn gáùn rẹ̀ ó lè wọ nínú ilé kí bàbá rẹ̀ ó kọjọ jòkó tira wọn kọjọ sọ̀rọ̀ pẹ̀lú bàbá rẹ̀ tí kò ṣe pé yọ wọ kìmọ́ra àmọ́ wọ gáùn tó lè fẹ̀ lára tó lè tíìkì tí wọ́n lè bàbá lè rí ọrùn rẹ̀ ó lè rí ọrùn ọwọ́ rẹ̀ irú ẹ̀ náà ni obìnrin sóbìnrin náà tí táwọn náà lè rí láàrin ara wọn náà nìyẹn obìnrin sóbìnrin tó tọ́lá nàbí ni la yanzuru ar-rajulu ila awrati ar-rajuli wala al-mar'atu ila awrati al-mar'a wallahu a'lam àwọn tí wọ́n jẹ́ olùkọ́ ní ilé kéwú àbí ní ilé ìwé tí wọ́n ń kọ́ àwọn ọmọ obìnrin tí wọ́n ti dàgbà wọ́n ní bùkátà sí kí wọ́n ṣọ́ra gan ìṣọ́ra níbi ìrùkọ̀ pẹ̀lú àwọn ọmọ obìnrin yẹn lọ́pọ̀lọpọ̀ gbà ẹni tí ó bá ń kọ́ yẹn àwọn ọmọ tí yẹn ń kọ́ tó sábà máa ń nífẹ̀ẹ́ ẹni tó ń kọ́ wọn tí wọ́n láì kẹ̀ pé ẹni yìí olùkọ́ wa ni tó rú yẹn àwọn nǹkan mìíràn fẹ́ máa ń wọlé láti bẹ̀ àfi kí ọkùnrin tó ń kọrùn yẹn òun ni kò ṣọ́ra àkọ́kọ́ kó jìnà sí kọlùwà pẹ̀lú ìkọ̀ọ̀kan nínú àwọn ọmọ yẹn pèkín gbà tó bá fẹ́ kọ́ papọ̀ kọ́ wọn jáde lẹ́yìn náà wọ́n máa tẹjú mọ́ wọn máa tẹjú mọ́ wọn tó kọ́ wọn ní tó kọ́ wọn kọ́ jáde wọ́n jẹ́ kí àwàdà wọn máa pọ̀ jù gbogbo àwọn nǹkan yẹn náà lèyàn máa fi ń bọ́ níbi fìtínà oríṣiríṣi nǹkan tí wọ́n ti gbọ́ kódà àfáà ti ń kọ́ wọn ní Qur'an ti ń kọ́ obìnrin tí wọ́n bá gbọ́ àwọn nǹkan míì tó ṣẹlẹ̀ nǹkan míì tó ṣẹlẹ̀ kódà níbi nínú mosque náà ni tí o kí ń gbà tó di pé wọ́n padà di pé wọ́n ní ọmọbìnrin wọn kò rẹ̀ máa ń lé àbígbé kí ló dé ó ní àfáàn lè kéwò ni látọ́ padà discover inú mọ́sálásí ni wọ́n ti ṣe ogun bàjẹ́ Quran hafiz kí fa khalwa ṣùgbọ́n ọmọ kí ó bá lọ kẹ́yìn nìkan ò dúró ó ní ẹ ẹ kò pé hàn dáadáa ẹnu òun fẹ́ rí ẹnu náírà afáfímọ́ ní tó dáa ju obìnrin kó kọ́bìnrin kọkùnrin ọkọkùnrin tó dọ̀rúrọ̀ ni ó lè mú ọkùnrin pé á ah, ìmọ̀ kọ́ àwọn obìnrin yìí tẹ́ bá ti róbìnrin tó dáa jù nìyẹn tó wá jẹ́ pé àwọn obìnrin bá pọ̀ ṣàkóbá <clears throat> pọ́sibù nǹkan tó kẹ̀ yẹn ń ṣe lẹ́kṣọ̀ kó jẹ́ pé wàrà hijab tó wá pé nígbà míì wà lẹ́sẹ̀ pé yẹn gan kò ní ràn án ọkùnrin ní ọ̀rọ̀ bí ó ṣe kọ̀ǹtó ara rẹ̀ àmọ́ ìtò ṣe kókó jù ní kí wọ́n jẹ́ kí kálówà kó mọ̀ ṣẹlẹ̀ láàrin òun fẹ́ tọ̀rọ̀ kan kódà ọ̀wà nù kíláàsì bóyá òun nìkan ló dé tí mo nílànà ilé kéwù mi tó pé òun nìkan lọ́wọ́ àmẹ́ mọ́ wọ kíláàsì yẹn ọ̀ǹtì kẹ́lómi òun yóò fi yóò fi dé tó kọ́ra kò ní dèkú ẹ̀rẹ̀ báwọn èèyàn rí wa ń jẹ́ kẹ́lómi ò dé kọ́ra ilé kéwù mẹ́tọ́ pé tó bá dé fómìnì kan ló wà ní kíláàsì àfọ́yà àjòkó sójú ọ̀nà yóò sì máa kọ́ kò ní jòkó síwájú rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn náà lè fi lè bọ́ níbi wàhálà náà ìbéèrè kejì òun ni àlùwàsán ní obìnrin tí wọ́n àwọn tí wọ́n ń di attachment fún fíran wọn wọ́n sì jọmọ kéékèèké nǹkan tó bá jẹ́ nǹkan haram bí àgbàlagbà ò sí gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ lèèyàn gbọ́dọ̀ gba ọmọ kékeré náà ní ààyè kó máa ṣe so kí ọmọ tuurú nǹkan bá yẹn train ni ọmọ yẹn kí wọ́n á ti fọwọ́ kékeré ni ẹ jẹ́ kó ń lọ máa di attachment tó kò dáa kí ọmọ gbà fún un àbí kí ojú kọ́ mọ wọ ṣòkòtò dẹ́lẹ̀ ní ẹnu ni ọlọ́bì kan lẹ́kan àwọn ọ̀nà táwọn èèyàn ń gbà tọ́ àwọn ọmọ ní ìsìn láwọn ọmọ pẹ̀lú aṣọ tí wọ́n máa ń wọ̀ fáwọn ọmọ obìnrin ó ń kó àwọn ọmọ ní àìlójútì gan so ẹ máa wò ó àti kéèyàn fura gan nígbà àwùjọ rẹ pé mo sọ pé àwùjọ tàwa yìí ẹ wọ ọmọkùnrin yìí nìsín ẹ wọ aṣọ tó wọ̀ fún ẹ wọ ọmọbìnrin tọ̀hún yẹn ṣẹ́tìrì ẹwọ aṣọ tọwọ wọn ọmọkùnrin ṣe ní pátó kí ẹ dé èjìká ẹwọ tọmọtọmọ yẹn ẹ ṣẹ́tìrì <laughs> so aṣọ tí ò lápá náà wọ̀ fóbìnrin ẹwọ tọwọ fún ọmọkùnrin tó báwọn yẹn ṣe ń ṣe kí nìyẹn kọ́ ọmọ bíbí àwọn ọmọ bíbí tọ́lá fẹ́ bí tọ́lá fẹ́ tọ́lá bí wọn ẹni wọn àwọn aṣọ ọmọbìnrin wọn ṣe ní tí ò ní ní apá àbí irú ẹ òsì ní wọrú ẹ̀kún ọmọ ọmọ ọkùnrin torí yẹn kí ọmọ jẹ kiri kí ọmọ mọ̀ fi mọ àwọn ọmọ lára tó kọ́ máa di pé wàá mọ wọn ládàgbà tó ìdúró àwọn kan lọ ẹ̀ka kíyèsí là ń di attachment fọmọ à ń tọ́pín pé ọmọ kékeré ni kí ọmọ ṣe fọmọ kékeré yẹn náà gbogbo tí bá pé kò fún àgbàlagbà náà yẹn ní ẹ̀ṣẹ̀ sàmọ́ ti bẹ́ẹ̀ náà kò pa irọ́ fún ìyàwó yàn so hadith anabi náà ni mò ń sọ àwọn apá àti mọ̀rọ̀ tí mò ń sọ anabi ni kò kí ń ṣe irọ́ lẹni tí ó ń parọ́ fún ìyàwó rẹ̀ láti fi kékí àlàáfíà bá fi lè wà nínú ilé títọ́ góòdì mi tẹ́lẹ̀ rà fún mi kọ́ wàláì kúrà lánàá lánàá mo tó rántí ń ṣe iṣẹ́ tọ̀ gan ni ń ṣẹ́tọ̀ àwọn kan wá ní à ní òsì ẹ̀rọ tí wọ́n tèmi o ẹ̀ẹ̀rí kò dáadáa ń jọun nìyẹn o irú àwọn nǹkan yẹn là ń sọ irú àwọn nǹkan yẹn lè ń sọ owó mi aṣọ tẹ fún mi ń kéré kà ṣe sùúrù ó wà lẹ́nu ìlú ayé mo fi sẹ́ni gẹ́ owó so irú àwọn yẹn là ń sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé kò sí wá sọ báwọn oṣù mọ̀kọ́ sọ bẹ́ẹ̀ kọ́dà kò sí wá bú ọ ọmọ pé tọ́ bá ní ó bú ọ wàá ló tó ṣẹlẹ̀ sí náà ni ìlànà bíbí ni pé kìí sí òpùrọ́ ẹni tó ń ṣàtúnṣe láàrin èèyàn méjì kìí sí òpùrọ́ lẹni tó ń parọ́ fún ìyàwó rẹ̀ nítorí àlàáfíà kálàáfíà fi lè dénú lé so ìlú yóò là ń sọ mọ́ á ní ọmọ téèyàn bí kí lọ́fẹ́ máa parọ́ fún fún kí lè ọmọ parọ́ fún ọmọ tó bí fún sílẹ̀ ọ̀nà ni. àbí yóò da nǹkan rúmọ lọ́wọ́ kí ló fẹ́ ṣe fún ọ kí ló ṣe nǹkan kan tó yàn nídìí kí wọn parọ́ pọ̀ mọ́ ṣẹ́ẹ̀kì nǹkan báyìí fún mi ah, á máa ṣe fún ọ ah, nǹkan báyìí ah, rẹ ní ìsìn rẹ ní ìsìn ọbẹ̀ kí wọn sọ orí nǹkan báyìí fún ọmọ kékeré tí yẹn bá jẹ ọmọ tí yẹn ń tọ́ yẹn máa sí làwọn alájì ni àbú wọn ìyẹn náà ni ìyàtọ̀ tó wà ń bẹ̀. náà àwọn ṣíà náà wọ́n ẹ̀hẹ̀ ṣíà tó ọ̀rọ̀ wọn ò rújú pé wọ́n níbi díà ní ṣíà torí kò sí rí súnmọ́ ní jẹ́ ṣíà ni ṣírí àkídà ìbádà tó yàtọ̀ sí súnmọ́ náà ní jẹ́ ṣíà kò tó ti ń tẹ̀lé àwọn kan tó ń pè ní ẹ̀rọ sọ wọn àwọn àyè máa lù bẹ́ẹ̀ ìsúnlẹ̀ àwọn ń tẹ̀lé àwọn ṣíà kódà àwọn tí wọ́n jẹ́ kéfìrí mẹ́nu àwọn ṣíà máa fà sí kàfàrà àwọn dáadáa tó ó sì bẹnu wọn tán ní pé oníbédé àìní wọn èmi ò rápà tó ní oníbédé ẹ onísúnà àwọn ṣíà fún wọn fún bédé àrí bédé àní àwọn ṣíà wọ́n lè máa jẹ́ kéfìrí kọ́ jẹ́ mọ̀tẹ́dẹ́ tí wọ́n ṣe rẹ́rù mọ̀kẹ́fìrì àmọ́ oníbédé àní ẹni tó bá ti jẹ́ ṣíà bíi súfì náà ni súfì lè jẹ́ súfì oníbédé àní tó bá jẹ́ súfì ó lè mọ́ wa jẹ́ kékeré ó sì lè jẹ́ kékeré kò bí ó ṣe jẹ́ nìyẹn náà boyfriend àti kí wọ́n ṣe kí wọ́n ní girlfriend so kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam ẹni tó bá mọ̀ pé òun ti ṣe tán ok so ẹni tó bá mọ̀ pé òun ti ṣe tán láti ní ìyàwó tó kọlu sóbìnrin mo fẹ́ fẹ́ yà o àmọ́ ò tí ì ṣe tán tó o ní owó o níbi tó gbé e sí o nílé o sì ní ọfẹ́ fẹ́ yà o àbí kọ́ mọ̀ wó pé bí ká mọ fẹ́ra wa kalẹ̀ ìyẹn náà òun náà ń pè ní boyfriend girlfriend kódà nínú Islam ah, tó bá ti mọ̀ pé ó fẹ́ fẹ́ yà ọmọ ìṣúlọ́dọ̀ òbí rẹ̀ bí àmọ́ nìṣó mo ṣe tán wọn náà lè sọ fún àwọn òbí rẹ̀ ńlé káwọn òbí rẹ̀ náà káwọn ayọjú sí àwọn òbí ọmọbìnrin yẹn tàkóbìnrin náà ni kó sọ fún ọmọkùnrin yẹn kó ayọjú sí òbí òun àmọ́ pé ní ní jẹ́ kí wọ́n gbọ́ àní ti jẹ́ kí wọ́n mọ̀ pé ìranù nìyẹn o èèyàn wà ní tọ́rún school èèyàn ṣe boyfriend girlfriend èèyàn ṣe ìranù nìyẹn ó wá ní implications fún ẹ̀sìn ó sì ní implications fún gbèsè ayé yẹn torí àìmọye lómi tó ṣe pé látara boyfriend girlfriend ọlọ́lẹ̀ lóyún àlè kò ní lè fi oyún yẹn kalẹ̀ wọ́n lọ lè ṣe oyún yẹn ẹlòmíì wọ́n ní kò rí ọmọ bímọ láyé rẹ̀ ó ti bímọ láti secondary school àmọ́ wọ́n ṣe ẹni bóyá ọ̀kan tọ́lọ̀ fẹ́ fún náà nìyẹn so níwà ẹlòmíì tún ní ó máa ní implication fún life rẹ̀ mo ti dẹ́n tó yẹ pé àwọn pé kíní kan ní ìlọrin tó ní pé wọ́n ti lọ lè wọ́n ti lọ lè dúpẹ́ ìyẹn ni pé wọ́n ti múwèé rẹ̀ lọ pé ẹni tó o ti ṣe tán wọ́n ti ṣe introduction pé ẹni tó fẹ́ fẹ́ lélẹ́ o ọkọ tó fẹ́ fẹ́ yẹn wọ́n á pàdé ọ̀rẹ́ rẹ̀ kan wọ́n á jọ ń sọ̀rọ̀ pé òun ṣe fi lọ́lẹ̀ ṣe òun ti lọ yọjú lé ìyàwó òun tó lọ́ bá ṣí fóònù ọba ti hàn pé fọ́tò ẹ̀ ah, ah, ah, ọmọ yìí ni èyí ti lóńgbà tá a fi wà ní seven school wàláyà ọkùnrin ẹni wọ̀ fẹ́ wàláì ìyàwó òun dàrú ni sókè ló ti fà á láti tẹ́wọ́n skul ẹni tó mọ̀ pé wọn ò lè fẹ́ra wọn wọn ò lè fẹ́ra wọn kọ́lá mo tún lẹ́yìn kan sọ pé àbúrò ẹni yẹn náà ni wọ́n ti yẹra wọn ní kíní rí ní skul àbúrò ọwọ́ padà wọn lè fẹ́ ẹ̀gbọ́n tó ọkùnrin padà tún ni pé láéláé wọn ò lè gbèrò eléyìí sílé kí ló ti fà boyfriend girlfriend láti ẹ̀wọ̀n ìsìn àwọn náà mọ̀ pé àwọn ò lè fẹ́ra wọn bọ̀tò ó sì máa ṣe ìranù láàrin ara wọn so eléyìí ó burú gan lámọ̀fẹ́ òkè yóò jìnnà sí i ẹni kọ́ lọ́wọ́ bá dán sọ́nù Kùránì pé wala muttakhidhatil akhdaani ogun tó bá fẹ́ ṣe é mọ́ fẹ́ra yín ní ìfẹ́ kọ̀kọ̀ tẹ̀ ń lè sọ fẹ́ nìkan pé ní àtẹnìyí o àjọ ń ṣe boyfriend girlfriend والله a'lam náà wọ́n ní bẹ́ẹ̀dẹ̀ ipe كوكيشي kò مسلمي. ṣe ìlànà mùsùlùmí ìlànà àwọn christian ni àwọn òyìnbó ni àwọn náà máa ń ti bẹ́ẹ̀dẹ̀ kò dá fún mùsùlùmí tábáwárí mùsùlùmí fi ń ṣe ń ṣe nǹkan tí ò dáa kó wá fún wọn ní gífìtì pé gífìtì bẹ́ẹ̀dẹ̀ òun lélẹ́yìí mọ́gbà lọ́wọ́ rẹ̀ torí ta'awanu alal birri والتقوى ولا تعاونوا على الإثم والعدوان so tó bá jẹ́ pé nǹkan ẹ̀ṣẹ̀ ni lọ́rọ̀ èèyàn lọ́wọ́ lórí rẹ̀ mọ́ àṣìṣe gbogbo ọ̀nà tó bá fi lè ràn lọ́wọ́ mọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ so tó bá gbà lónìí tó rí pé níbọ̀dì ọ̀gbá lọ́wọ́ òun kò ní ṣe má so wallahu a'lam náà ìbéèrè yìí náà wọ́n ní ẹni tí wọ́n ti ṣe ákìrì láàrin ara wọn ó padà wá mọ̀ pé as as làwọn méjèèjì so tó bá ti kó wọ́n ti ṣe ákìrì yẹn èmi pèrèvà ọ̀rọ̀ bàbá bimbaz lórí ọ̀rọ̀ yẹn ike kọ́mọ́tòrí yẹn kọ́mọ́tòrí àwọn kalẹ̀ jẹ́lẹ̀ náà pẹ̀lú experience nìkan náà ti ní mo lè fi sọ pé mi ní advice wọn kan fi ara wọn kalẹ̀ mo ti rẹ́ni tó ṣe pé ìtàn méjèèjì rò náà ni pé even ìgbà tí wọ́n fún wọn ní result aa làwọn méjèèjì rírà wọn sí aa ìgbà tí wọ́n bímọ alákọ̀ọ́kọ́ wọ́n bí an wọ́n bímọ ẹlẹ́ẹ̀kejì wọ́n bí ss kí ni ìṣẹ̀lẹ̀ gbà tí wọ́n lọ lè wò wọ́n ní pé as làwọn méjèèjì miwa níjú alákọ̀ọ́kọ́ aa ni wọ́n ni wọ́n rí sí qadarullah wa ma sha'a fa'al káwọn yìí wá ní àwọn òfin àwọn kalẹ̀ so náà ni ṣẹ́gun bá ti ní pé àwọn rí bí ẹni pé èèyàn ń predict nǹkan tí kò tí ì ṣẹlẹ̀ ń fatuwa ṣẹ́gun bá ti dúkè onílọlẹ̀ ń wo ẹ ti fẹ́ra yín ọ̀rẹ́dì tẹwa ni ẹ túká nítorí pé aa ìtumọ̀ rẹ̀ náà ní pé ẹ ń sọ pé ẹ bí ọmọ ẹsẹ̀ sálọ́ sọ fún yín pé bí ọmọ ẹsẹ̀ sálọ́ sọ fún yín pé dì màgàn. so tí wọ́n bá ti ṣe istikhara tó fi yókù lẹ̀ fọlọ́wọ̀n ọba àwọn àìsàn míì ń bẹ ẹyin sọ fún yín tó ju ẹsẹ̀ sí lọ. wàlláhì wàlláhì àwọn àìsàn mi ń bẹ pẹ̀lú experience mi wàláì tó ju ẹsẹ̀ sí lọ tẹ́ bí ọmọ òun kalẹ̀ báyìí tẹ́ ni hé èwo lélẹ́yìí tó pé ẹsẹ̀ ẹwọ̀n ni à ah, nǹkan kékeré mọ̀ ní ẹsẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìí so tẹ́ bá lẹ́ ẹ̀kọ́ fún yìí òun tí ẹ̀ yìí òun lè ṣẹlẹ̀ ni ẹ ti jẹ́ aa wọ́n ti bí ọmọ tó pé òkè ẹ ìwé òlélẹ́yìí tó náà ni tí wọ́n bá ṣe ṣe kọ́ra lérí ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àlérí ọ̀rọ̀ kó yàtọ̀ fẹ́ra èèyàn tí ò jẹ́ kó tó àmọ́ ò ẹni tó bá jẹ́ kó ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó pé as lòun ó sì rí ìyàwó náà ìyàwó náà sọ pé as lòun à èmi yóò advice yàn fẹ́ lẹ́wọ̀ ọ̀bẹ̀ o torí mo tún ní experience crisis yìí náà o ẹ má sáré wọ̀ àmọ́ tẹ bá ti wọ̀ ẹ má torí pé ẹ̀sìn nìkan wá fi fira yín kalẹ̀ ní ìtọ́ hàn sí mi ẹlòmíì ní ká wọn kalẹ̀ o àmọ́ ní ìkéde rí tó sì fi mí lọ́kàn balẹ̀ ni pé ìrìn àtà ìjọ tó fira wọn kalẹ̀ because àdáwò mi tó ń bẹ yàtọ̀ fún ọ̀rọ̀ ẹsẹ̀ tẹ́lẹ̀ yìí náà ló máa ń jẹ́ ẹsẹ̀ jẹ́ kíkì ní káyìí mo rá àwọn tó jẹ́ ẹsẹ̀ tó wọ́n ti ní káyìí tí ìrẹ̀ wọn kì í ti lọ́kọ́ wọ́n kàn jẹ́ ẹsẹ̀ sílẹ̀ so wọ́n lọ àwọn àìlè. Jazakumullahu khairan alhamdulillah gbogbo ìgbà tí wọ́n bá máa fi ìkúlẹ̀ tí wọ́n máa lọ sí àyàn ọlọ́run bàlá àkóbá sọ wọn dé ní láyọ̀ àti àlàáfíà àtàwọn pé Jazakumullahu khairan khairan jaza bákan náà a kí àwọn ṣẹ́kọ̀ọ́